الحمد لله على نعمة الإسلام علينا ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن سلك بسنته إلى يوم الدين adúpẹ́ fún ọlọ́run ọba àbí ọlọ́ọ̀ba kí ó má jẹ́ kí àǹfààní ìsẹ̀mí báyìí ètò ìdábà ìkọlọ́mọ́jì wọn nínú ìsẹ̀mí ayé ẹnì kọ̀ọ̀kan wa láì ní fọ́rọ̀gùn ètò yín ètò wa húdàní wa búṣọ̀rọ̀ àkọ́tún rẹ̀ yọ̀mọ̀górí abẹ́fẹ́ báyìí nìṣẹ́ kájẹ́ ni tí yóò pàdé àwọn olùmọ̀ wa àwọn dókítà wa dókítà Sharafdin Gbadebo Rọ́jí wọ́n bá wa ṣàlàyé ọ̀rọ̀ náà báyìí ní sèké lọ́ba àlékẹ́lá kí ó ṣe ní ìrọ̀rùn fún wọn wọ́n bá a sọ̀rọ̀ lọ́kàn ọ̀jọ̀kan lórí nínú tíra ọlọ́ọ̀ba àti sunnah nabi sallallahu alayhi wa sallam bismillah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu dájúdájú ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wa ìdẹ̀ra ńlá ló ṣe fún wa nípa ṣíṣe tó ṣe wá ní mùsùlùmí tó sì ṣe wá lọ́kàn nínú ọmọlẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa sallam ìdẹ̀ra yìí ga ọ̀tá yọ̀ǹtẹ̀yàn lè rí fowó rà àbí ìdẹ̀ra olótó tẹni tó ṣe é pé ọlọ́run tó da gangan ló ń sìn kò sí nǹkan míì tó yàtọ̀ sí i. idera ló tó tẹni tó ṣe wípé ọlọ́run tó da gaga ló ń pè kò pè nǹkan míì tó yàtọ̀ sí ìdẹ̀ra ló tó tẹni tó ṣe wípé ìránṣẹ́ tó lọ́n fi ránṣẹ́ sáyé tó jẹ́ ìránṣẹ́ ìgbẹ̀yìn òun ló ń tẹ̀lé ìránṣẹ́ tó ṣe wípé ọ̀nà nìkan iná lọ́nà ń ńlẹ̀ fún gbogbo ẹni tó fẹ́ soríire láti àdúpẹ́ bá wa lórí àwọn àdẹ̀rà ńláńlá yìí báyìí ọlọ́run ọba kó má bàjẹ́ wàyí o àti jẹ́ mùsùlùmí ọwọ́ akùkà gbìyànjú pásápásásẹ̀ láti rí pé islam wà yí báyìí ọba wà kalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ọba tó ní yá ayyuhal ladhina amanu ittaqullaha haqqa tuqatih wala tamutunna illa wa antum muslimun ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyà ọlọ́run nípa àpà pípáyà rẹ̀ ẹ gbà láti kú láì kò jẹ́ mùsùlùmí ìpèníjà ńlá lélẹ́yìí jẹ fún gbogbo wa àti ríra mùsùlùmí lónìí ọlọ́run má jẹ́ kárí àpadà sí ibú àpadà sí ibú kò sí àpadà sí ibú kan tó tó àpadà sí ibú ó ti jẹ mùsùlùmí kò jẹ mùsùlùmí má ọlọ́run má fi ṣàdánwò fáwa báwo wá nírú eléyìí ò sí ní nínú yẹn máa ń àdúà ẹni tí yóò fẹ́ àpadà sí ibú ó ti jẹ́ mùsùlùmí kò so ìsìláàmù mà yóò wá ìmọ̀ nípa ìsìn rẹ̀ nítorí pé ìsìláàmù eléyìí báyìí wọn kì í fagbárí lásán ṣe àfi kéèyàn mà nípa rẹ̀ kéèyàn bá mà nípa rẹ̀ ìní ó jẹ́ ọ̀rọ̀rùn fún yàn láti ṣe bọ́lá wọn bá ti ṣe ń fẹ́ ọlọ́run sọ fún anabi sallallahu alayhi wa sallam ó ní fa'lam annahu la ilaha illallah wastaghfir li dhanbik ọlọ́run ní lọ́ọ́ máa mọ̀ dájú wípé kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn àyàfi Allah kó o sì máa tọrọ àforíjì lórí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ká wá ìmọ̀ nípa ìsìn wa nàmbà túláàsì mà ní ìṣe nàmbà fẹ́ èèyàn ń bùkátà láti wá ìmọ̀ nípa ìsìn rẹ̀ nítorí pé ẹ̀sìn yìí báyìí òun gan lọ́nà ọlá òun lọ́nà ọlà ẹni tó bá sí ẹ̀sìn yìí bọ́lọ̀ ti ṣe ń fẹ́ àwọn ní ó rí ìkẹ́ láyé ń bí wọ́n sì rí ìkẹ́ àti ìgẹ̀ lọ́la kìyàmà ẹ̀sìn islam tayọ ń tà lè máa fagbárí lásán sí àfi ká wá ìmọ̀ nípa rẹ̀ kìí ṣe pé léyìí bá àwọn kan ó yàtọ̀ sáwọn kan nítorí pé ìmọ̀ kan bẹ tó jẹ́ ọ̀ràn yẹn lórí gbogbo wa òun náà ni ilmu ma yata'allaqu bima la yatimmu al-wajibu illa bi tahsilihi fa tahsiluhu wajib. ìmọ̀ tó ní í ṣe pẹ̀lú pé ìdọ́lọ́ ń ṣe lọ́rùn ẹ̀ lórí wa kò lè rọrùn fún wa láti ṣe láì jẹ́ pé a ní rúùmù abẹ́ wíwá rúùmù abẹ́ ọ̀ràn àyàn ni. ìmọ̀ nípa bá ṣe ṣàlùwàlà ìmọ̀ nípa bá ṣe ṣe sọ́dá ìmọ̀ nípa bá ṣe ṣe ṣúyàm ìmọ̀ nípa bá ṣe ṣe hajj ìmọ̀ nípa ni gbogbo eléyìí jẹ́ lórí wa. ìdí nìyí tó fi jẹ́ wípé láwùjọ wa ní àwọn olùmọ̀ tí wọ́n máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn wọ́n sì máa ṣe ibtigha'a wajhillahi azza wa jalla lẹ́ni tó fi ń wá ojú ọlọ́run ọba ọba tọ́ga tó gbangba nítorí tẹ́yìn bá kọ̀ láti ṣàlàyé ẹ̀sìn tí gbogbo èèyàn tí wọ́n kọ̀ láti ṣàlàyé ẹ̀sìn ó dájú pé iná ìmọ̀kan làwọn èèyàn ti máa yíradà wọn ò ní ìmọ̀ nípa ẹ̀sìn ọlọ́run á ń bọ̀ síbọ̀ sí pé wọ́n sin náà bọ́lọ́run ọba ti ṣe fẹ́ a rí nínú àwùjọ wa àwọn olùmọ̀ tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn tẹ́sítì sáàbà sẹ́ni tí ń retí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọ̀lọ́ báwo lè ilé yóò ti ti rọrùn àwọn mọ́sálásí wa gbogbo ni a máa lo àwọn mọ́sálásí yìí láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn pàápàá jùlọ àsìkò táwọn èèyàn máa bẹ nípò pé wọn ò sí náà kájú bí ẹ̀yin sọ̀látùl àní ìsàfẹ́kù wọn nínú mọ́sálásí kí wọ́n máa jókòó retí sọ̀látùl ìṣà ẹ̀yin ẹ lo àǹfààní yẹn láti bá wọn sọ̀rọ̀ ọlọ́ ẹ lo àǹfààní yẹn láti kọ́ wọn nípa ẹ̀sìn ọlọ́ gbólóhùn kan gbólóhùn méjì iná làárí fi sí wọn lára nítorí dájú ni pé yóò padà wá di nǹkan àmúlò fún àwọn èèyàn tí ń gbọ́ yẹn nítorí pé ńgbà míì ẹlòmíì fẹ́ sin lọ́n bọ́lọ́n ti ṣe ń fẹ́ ṣùgbọ́n láǹfààní àti nímà báwo láti ṣe sin lọ́n bọ́lọ́n ọba ti ṣe ń ìwọ tó wá mà ara ojúṣe rẹ nìyẹn kí wò ó ṣàlàyé tó mà fẹ́ni tí ó mà ara ojúṣe rẹ nìyẹn kí wò ó ṣe àfihàn tó pamọ́ fẹ́lòmíì nínú mà kó o ṣàfihàn rẹ̀ sẹ́ni tó pamọ́ sí nígbà tó lọ́n ti fún wọn nímọ̀ tí wọ́n ti mà eléyìí pàtàkì ó sì ń bẹ ẹnu tọ́lọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá wa tó ń fẹ́ káwọn ẹni tó bá ní mímà kí wọ́n máa ṣe báwo ni dáadọ́ ọba ti ṣe pọ̀ tó láwùjọ wa báwo làwọn èèyàn bá ti ṣe mà nípa ẹ̀sìn islam tó tó bá ti gbogbo àwọn ọmọ tí wọ́n kọ́ kí ó oníkàlùkù ń sojúṣe rẹ̀ nípa mímọ̀ ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn nípa mímọ̀ ṣàfihàn tí wọ́n mọ̀ fún wa ó pé àìmọ̀ kan àti ìmọ̀ yóò sì di ti láwùjọ wa kó ṣe dáadáa fún wa láwùjọ wa. o a rí i pé ọlọ́wọ́n bá fún wa gbà ó sì ràn wá lọ́wọ́ adìde sí náà wọn bá nínú òru rẹ̀ à ń bẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù wípé gbogbo àwọn ẹ̀sìn wa tá a ṣe pamọ́ nínú Ramadan kọ́lọ́run ọba má kí wọ́n gbé gbogbo àwọn ìyànjú wa tá a gbà nínú Ramadan ọlọ́run ọba kó jẹ́ ká rí èrè eléyìí tí ó pọ̀ púpọ̀ lórí rẹ̀ tó ṣe tó bá di lọ́la kìyàmà fún gbogbo wa. wáyé o kò ní dá kí èèyàn jẹ́ pé èèyàn fọwọ́ ara rẹ̀ lé kalẹ̀ kó wá jẹ́ pé ilé tá a mọ kalẹ̀ yí báyìí èèyàn fúnra ara rẹ̀ náà ló tún yà kéètì èèyàn náà fúnra ara rẹ̀ ló tún yọ kùmọ̀tì tí wọ́n ń wo tí ń fọ́ nítorí kíni eléyìí báyìí yóò máa tọ́ka sí polúwa rẹ̀ aláìdáni tọ́da akápá wa tá a fi odidi oṣù kan gbáko tààfi kẹnu rúfọlọ tààfi gba Ramadan àwa náà fúnra ara wa náà láti wá padà wá láti wá máa hùwà tí ń tọ́ka sí pé ààrẹ kọ́ka kọ́nu Ramadan bá a sì rí kan kọ́nu rẹ̀ gan pẹ̀lú àti táǹpàdánù kọ̀yẹ́ kọ́rọ̀ ọwọ́ jẹ́bẹ̀ ọ̀jọ̀ ẹ jẹ́ ká gbìyànjú láti rí i pé ẹ̀kọ́ tá a kọ́ nínú Ramadan training tá a gbà nínú Ramadan ẹ̀jẹ̀ àjọ lapa nínú òṣèṣì wa ẹ̀jẹ̀ àjọ lapa nínú wàá wa. ẹjẹ ajẹ nìkan nínú àwọn tó so yìí pé ẹ̀kọ́ dáadáa dáadáa tá kò ní parẹ́ lára àwọn láéláé wọn náà wò nínú Ramadan bó ti ṣe máa bẹ̀rù pọlọ wọn bá ń rí ọ níbikíbi tó bá wà eléyìí tí máa kọ dínà kọ lọ yọ jẹun eléyìí tí máa kọ dínà kọ lọ yọ sèǹtọ́lọ̀ wọn bá ní kọ ọmọ so bẹ́ẹ̀ náà lọ yẹ gbogbo wọn bá tọ́lọ̀ ń ṣe léèwọ̀ àgbọ́dọ̀ jìnnà sí kò sí àyè kan láyé téèyàn lè sá pamọ́ sí kò sí abẹ́ sámà kan téèyàn lè forí pamọ́ sí tọ́lọ̀ ń ẹlẹ́dàá wa tí ò ní rí yàn tábà pé tẹ́mi bá ti gọ síbi bíbá o ọ dájú pé ọlọ́wọ́n bò ní rí mi ọlọ́wọ́n bò rí ọ ibikíbi tó bá wà ìgbà tó sì ti mọ̀ pé ọlọ́wọ́n bò rí ọ ó sì dán ọmọ ọmọ kó o tó hùwà tó fẹ́ hù ọmọ ìgbà tó bá sì tún hù ó rí ọ ọmọ kò síbi tá a fẹ́ sá pamọ́ sí fọlọ́ torí ẹ̀ àwọn àwa tí ọ̀dà tí ọ̀dà ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa pé ká jìnnà sí wọn á gbìyànjú láti kóra wa níjànú ká lè bàjẹ́ ni tí ó sórí rẹ̀ jálẹ̀ wọn àṣàdédé sọ pé ká gba Ramadan àfi nítorí kí ẹ̀kọ́ tá a bá rí kọ́ nínú rẹ̀ kó lè bàa bá wa kalẹ̀ wọn àṣàdédé sọ pé ká má gba Ramadan àfi kó lè bàjẹ́ atúnisẹ fún wa táà fi di pé amánínú amálòdì èyí ti rí tòbí wá jẹ́ pé rọmọbọ́nà ọ̀tán táìtàn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn mùsùlùmí tí wọ́n ti ń ṣe dáadáa tí wọ́n ti jìnnà sí pálapàla wọ́n sì tún ti ń dàgẹ̀rẹ̀ lọ ìbàjẹ́ lọ àìdá bí gba rọmọbọ́nà tán lánàá sì kọ́ ọ wá jẹ́ni tó ṣe é pé gbogbo àwọn ẹ̀kọ́ dáadáa tó kọ́ ó ti fi wọn gbogbo àwọn dáadáa tó ṣe tó orí kójọ nù Ramadan wọ fún ara rẹ lọ tán padànù sọdà bẹ ṣé bó ti parọ́ ti tẹ́lẹ̀ nínú Ramadan nígbà tó gbọ́ pé níyẹn bá ń gba Ramadan àti tuntun parọ́ wọ́n ń dara ńlá dànù ni ọwọ́ anígbà tó ti gba Ramadan àmọ́ kó tún padà sí ti rọ́ ni ṣé bí mùsùlùmí sì nìwọ mùsùlùmí ò sì gbọdọ̀ parọ́ àbí ń jò lọ bẹ́wù kó o ṣe ìsìláàmù lẹ̀

eléyìí tó orí kójọ nínú Ramadan di nǹkan tí ò ní sí ń bẹ̀ máa oníṣìnà ń kọ́ ṣẹ̀ṣẹ̀ pé ṣìnà ni fíṣẹ́ ń gbé dúdú ní ọmọ àgbé ní ọmọ àgbé pupa fíṣẹ́ ń gbé gíga ní ọmọ àgbé kúkúrú ògbóró àwọn eléyìí báyìí ṣebí ìwà náà mọ̀ wípé nínú Ramadan gbogbo àwọn àwọ àgbèrè ìwà ìwà panṣágà yìí ló ti pàṣẹ kí ló dé tí Ramadan náà tán táìsàn tó ń tún padà sí díẹ̀ láti ọjọ́ ọdún lẹ́lọ́mìn tiẹ̀ ti búkù tó búkù fáwọn aṣẹ́wó rẹ̀ pé ẹ máa padà bọ̀ oṣù mẹ́sẹ̀ mẹ́sẹ̀ mẹ́sẹ̀ ó ti lọ so káwọn tún padà sí di ìwà àbàjẹ́ àwọn pẹrẹwu ni o. a'udhu billahi minash shaitani rajim. ìwọ ń sìgá ọmọ bá wọn náà lọ tán yìí báyìí wọn tún padà sí di sìgá mọ táwọn máa wá fa èéfín sórí àfi bí wọn tí wọn máa ṣe èéfín ní múkúlàlà àfi bí salẹ́ńsà mọ́tò ó yẹ kó jáwọ́ níbẹ̀ kó túbà lọ sọ́dọ̀ ọlọ́run kọ́ lọ́wọ́n bá kọ́ gbà tó túbà rẹ̀ ẹni tó ṣe pé òun tiẹ̀ bí fẹ́wọ́fẹ́wọ́ bí ó lé ní jìbìtì àfọwọ́rá gbogbo ẹ̀ ló fi ṣe wà Ramadan ti tán má tún padà sí di ìwà àbàjẹ́ yìí má má padà sí di ìwà òfò yìí má torí ká tó bá fẹ́ sóríire àfi kó gbìyànjú láti rí wípé òun ṣiṣẹ́ àti sórí rẹ̀ ọ̀n bẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe wípé àwọn ọ̀wọ̀ ẹ̀fẹ̀ tí ń wù ṣáájú kí Ramadan ó tó dé wọ́n ká màmá ṣùgbọ́n gbogbo ẹni Ramadan gbàdánù lọ́wọ́ rẹ̀ kò yẹ ká tún padà sídìí rẹ̀ mọ́ ká má padà sídìí rẹ̀ mọ́ ká túbà lọ sọ́dọ̀ Ọlọ́run nítorí pé àmà ìgbà ògàn ni kú ń bọ̀. àwọn rọmọbọ́nà jẹ́ ń mùsùlùmí rọmọbọ́nà ti nígbà tí sọ pé òtún sí lọ́wọ́ mọ́ àbí lọ́wọ́ bá tún sọ ọ̀dẹ̀ mí tí rọmọbọ́nà mi bá tún bọ́ láyé ó tún padà síbi ìgbà wo wá kò lè pààyàn ìgbà wo lèèyàn ò lè sílé sọ pé rọmọbọ́nà nìkan lòun àmọ́ sí ṣé wọn bá tó ní rọmọbọ́nà òun náà ló ní oṣù gbogbo wọn sọ nípa rẹ àwọn olùmọ̀ wọn ní bi'sal qawm la ya'buduna Allaha illa fi Ramadan ẹni bú ni wọn àwọn atani àwọn tí ìsinú àti lóṣù Ramadan ẹwù mọ́tíláṣí ti kún fọ́fọ́fọ́ níwọ̀nba láwùjọ wa yìí nínú oṣù Ramadan a sọ pé níwọ̀nba torí ọ̀gọ̀rọ̀ mùsùlùmí láwùjọ tiwa orúkọ lásán ní ìsìn lọ wò rọmọdọ́nà ọmọ ti sẹ́tà ìtàn ni mọ́sálásí ọba fà kódà lèmọ́ọ̀mù tún sọ pé abáwọn èèyàn dálẹ̀ ni kí ló dé tá à rí wọn mọ́sálásí wọn ni àkéésì kí wọ́n dálẹ̀ kéésì kí wọ́n dálẹ̀ wọ́n ní rọmọdọ́nà ti kó rere lọ ni gbogbo rere ni rọmọdọ́nà ti kó lọ àwọn padà ti di àìdá báyìí ọlọmọṣètò àbẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú láti rí i pé awọ awọ bàjẹ́ awọ abọ́lẹ̀ agbìyànjú láti ṣe àmúlò àwọn dáadáa ilé ìtaàrí kọ nínú Ramadan Ramadan náà lọ́tán àwọn sùyàmù tó jẹ́ ti náfìlà ń sìn bẹ̀ ilé ìtọ́ yẹ kí mùsùlùmí ọmọjútó bẹ́ẹ̀ bí ká gba ọjọ́ mẹ́fà nínú oṣù Shawwal Shawwal òun náà lóṣù tó máa ń tẹ̀lé Ramadan Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní máa ń sọ àmà Ramadan. ثم أتبعه ستا من شوال كان كصوم الدهر النبي صلى الله عليه وسلم وني gbogbo ẹni tó bá gba rọmọdán lẹ́yìn náà tó tún wá gbàjọ mẹ́fà lẹ́yìn rọmọdán ìyẹn nínú oṣù ṣọwọl ẹ̀san rẹ̀ ó dàbí tẹni tó ṣe pé gbogbo ọjọ́ ayé ló fi gbà ló fi ṣe ṣùyà torí ẹ̀ eléyìí nínú tó yẹ kémi pẹ̀lú rẹ̀ ó mójútó ni pé rọmọdán ẹ̀ tán agbọ́dọ̀ túra alẹ̀ ká sọ̀rọ̀ alẹ̀ o á tún palẹ̀ mọ́ pé a fẹ́ gba mẹ́fà mẹ́fà tá a wá fẹ́ gbà lẹ́yìn rọmọdọ́nà kìí sara rọmọdọ́nà o ṣùgbọ́n jẹ́ náfìlà torí pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ anábìyà sallallahu alaihi wa sallam ó ní wọ́n tara rẹ̀ sálẹ̀ sàn pé gbogbo ọjọ́ ayé rẹ̀ ló fi ń ọ̀ṣíyà nítorí pé gbogbo dáadáa kan bá ṣe ládàá mẹ́wàá ni téèyàn bá wá gba oṣù kan ó ìgbà tó gba ọgọ́rùn-ún mẹ́ta ọjọ́ ni tó bá tún fi jọ mẹ́fà kún ìgbà tí yẹn gba ọgọ́ta ni ọjọ́ mélòó náà ni máa bẹ ní ọdún tòbí ìgbà tó fi gbogbo ọdún gba ọ̀sùnyàmù tó bá ti bẹ́ẹ̀ lọ́dún yìí lọ́dún tó ń bọ̀ lọ́dún tó tẹ̀lé lọ́dún tó tẹ̀lé títí tó fi òfin lé ayé lẹ̀ gbogbo ọjọ́ ayé rẹ̀ kọ́ o téèyàn bá wá jẹ́ni tó ṣe wípé wọ́n bá lè gbà wọ́n ní tẹ̀lé téèyàn bá lè gbà wọn tẹ̀lé ń tẹ̀lé yóò ti dáa púpọ̀ jù téèyàn ó fi jẹ́ pé ọwọ́ kan èèyàn gbà tán kéèyàn lè bá mú nǹkan míì gbọ́. tó téèyàn máa fẹ́ gba ọjọ́ mẹ́fà tá a wí báyìí yọ gbà pẹ̀lú àníyàn pé òun ṣe bẹ́ẹ̀ wá òkọ́sẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí pé òun ló ṣe wá lójú kòkòrò ká gbà. a rí ìmáàmù Malik rahimahullah nínú fíkò tiwọn àwọn sọ fún àwọn kórìíra ká gba ọjọ́ mẹ́fà yìí gẹ́gẹ́ bá ṣe kórìíra ká yan náfìlà lẹ́yìn sọ̀látùl jumu'ah ìmáàmù Malik kórìíra ká yan náfìlà lẹ́yìn sọ̀látùl jumu'ah ní mọ́tíláṣí bẹ́ẹ̀ náà ni wọ́n tún kórìíra ká gba ọjọ́ mẹ́fà nínú Shawwal kí ló dé wọ́n ní saddan lid-dara'i' àwọn wí bẹ́ẹ̀ ni torí láti tilẹ̀kùn ọ̀nà àtìgbọ́ àtìgbọ́ wo ló wà lè ṣẹlẹ̀ wọ́n ní torí pé ó ṣeé ṣe káwọn aláìmọ̀kan káwọn ó rò wípé rọmọdọ́nù ò tíì pé o láì jẹ́ pé àtúgbàdọ́ mẹ́fà lẹ́yìn rẹ̀ ní táwọn ń sá fún nù táwọn. wọ́n ní bẹ́ẹ̀ náà ní sábà ní káyàn náfìlà ní mọ́ṣáláṣí lẹ́yìn sọ̀látùl jùmùà ó ṣeé ṣe káwọn kan gbọ́ yé pé lẹ́yìn sọ̀látùl jùmùà àfi ká tún ṣe sọ̀látù míì lẹ́yìn rẹ̀ ìní ó tó di pé a ti ṣe ní tí wọ́n ní ká ṣe lọ́jọ́ yìí wọ́n nítorí ìbẹ̀rù eléyìí làwọn ṣe kórìíra rẹ̀ ń táwọn ṣùgbọ́n àti mọ̀ pé anabi sallallahu alaihi wa sallam òun ló ṣàlàyé àwọn òfin wọ̀nyí fún wa ká gba mẹ́fà lẹ́yìn Ramadan òun ló sì tún fi hàn pé ẹni tí ó bá yan náfìlà lẹ́yìn jùmọ̀á kò burúkọ yan náfìlà rákà mẹ́rin tó tánàbí bá ti sọ̀rọ̀ àbùkátà láti tún máa pé ẹ à ń bẹ̀rù pé kìnnìkan lè ṣe kìnnìkan kò sí dọ́jọ́ bẹ́ẹ̀ torí délé àgbàjọ mẹ́fà yìí lẹ́yìn Ramadan á ẹni tó bá sì wù láti yan náfìlà lẹ́yìn jùmọ̀á yóò yan náfìlà rákà mẹ́rin tó ẹni tí ó bá wá ń gba sítẹ̀mì Shawwal tó bá ń gba sítẹ̀mì Shawwal tó wá nípinnu pọ̀ fẹ́ gbà ní tẹ̀lé ń tẹ̀lé kò sí ní tó burú kọ́ ẹ pọ́ gbàjọ́ júmọ̀ nínú àwọn ọjọ́ mẹ́fà yìí àbí kó tiẹ̀ jẹ́ pọ́ gba ọjọ́ accept nínú àwọn ọjọ́ mẹ́fà yìí nítorí pé kì í bà níyàn tiẹ̀ ní kí fẹ́ gbàjọ́ júmọ̀ àbí fẹ́ fi ọjọ́ sábtù ṣe ọ̀ṣùyà àníyàn tiẹ̀ ní kí wọ́n fẹ́ gba mẹ́fà nínú Shawwal ọjọ́ yòówù ó lè bọ̀ sí a sì mọ̀ kánàbí sallallahu alaihi wa sallam ìgbà tó pọ̀ fún wa láti gba láti ṣe láti gba ọjọ́ júmọ̀ àmì sọ́hún láti gba ọjọ́ àṣàtì ní sọ́hún níṣẹ́ ló pọ̀ fún wa láti ṣe bẹ́ẹ̀ tó bá ti pọ̀ àwọn ọjọ́ yẹn lásán ńlá fẹ́ dá ṣíṣe ọ̀ṣùyà àyàfi tó bá yẹ pé téèyàn bá gba ọjọ́ kan ṣáájú ọjọ́ júmọ̀ àbọ̀jọ́ kan lẹ́yìn ọjọ́ júmọ̀ ànábìíní tẹ̀lé ìtumọ̀ sí wípé béèyàn fẹ́ gbọ́jọ́ ọdúnmọ̀ àná tó bá ti gbàjọ́ kan ṣáájú rẹ̀ kò burú bó sì fẹ́ gba ọjọ́ ọdúnmọ̀ tó bá ti gbàjọ́ kan lẹ́yìn rẹ̀ kò burú bẹ́ẹ̀ náà lọ́jọ́ accept wáyé o ọ̀rọ̀ tẹni tí sì ń gba sítẹ̀mì ṣọ̀wál kò rí bẹ́ẹ̀ lókùnrin àti má ti ń gbà ní tẹ̀lé ń tẹ̀lé lápèjúwe bẹ́ẹ̀ náà lẹni tó jẹ́ pé ó fẹ́ gba aṣúra àbí tásúwá jọjọ aṣura bá bọ́ sọ́jọ́ accept kọ gbà àbọ̀ bọ́ sọ́jọ́ jùmọ̀ kọ gbà nítorí pé àníyàn tiẹ̀ ní pọ́n gba ọjọ́ àràfà àbọ̀ ń gbàjọ aṣura àbọ̀ ń gbàjọ tasuwa yàtọ̀ sẹ́ni tọ́ka màmá tọ́ka owó tuntun kò ní ní jùmọ̀ òun fẹ́ gbà tọ́ka màmá owó tuntun kò ní ní accept òun fẹ́ gbà ṣe eléyìí ní anábì sallallahu alaihi wasallam ló ń kọ̀ fún wa. nínú àwọn eh, àwọn sùyàm tó tún jẹ́ nàwáfẹ̀ tọ́ òun náà ní sọ́ọ̀mù yọ̀ọ̀mù lẹ́tìnẹ́yìn wọ yọ̀ọ̀mù alhamis ká máa gba ọjọ́ àtìní àti ọjọ́ alhamis nínú gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ á rí i pé ara wa nísìnyí ó ti bá ìkẹnuró ó ti bá sábà so ìmọ̀ jẹun léraléra bá ti fi máa jẹ tẹ́lẹ̀ ṣáájú Ramadan ó ní ọ̀bára mu ká pé ìkẹnuró ti bára mu débì kan ká fi àwọn anáfíà yìí lọ́pọ̀lọpọ̀ kọ́ ọ alhamis àti ọjọ́ àtìní wọ́n bi anabi sallallahu alaihi wasallam léèrè nípa sọ́ọ̀mù ọjọ́ àtìní ó ní ọjọ́ tí wọ́n bí mi nù ọjọ́ tí wọ́n bí mi nù ṣé àwa náà wá lè máa gba ọjọ́ tí wọ́n bí wa ká máa fi ṣe ọ̀ṣùyá kálukú náà wo kàlẹ́ndà ọjọ́ tí wọ́n bí rárá o torí tó bá jẹ́ pọ́nà ni àwọn sàhábà ni àbá kọ́kọ́ ṣe àwọn sàhábà sì ṣe bẹ́ẹ̀ anabi sọ nínú àdéhùn mi ò ní tu'radu al على الله في هذين اليومين وما سيفيها أما سك تربلي أيسي وما سيفيها وصلى ní ọjọ́ àtìní àti ní ọjọ́ alhamis ọwọ́ awu èmi pé gbogbo ìgbà táwọn mọ̀lẹ́kọ̀ ọba ṣàfihàn sẹ́mi kí n jẹ́ni tó wà nínú pé òun kẹnu ró sẹ́sì fọlọ́ ǹjẹ́ tó bá rí báwọn àjẹpẹ́ sábàbí nù tánà ń gbà nìyẹn káwọn ọmọ gba ọjọ́ àtìní àtọjọ́ alhamis ó dáa púpọ̀ bùkátà wa pọ̀ níwájú ọlọ́njẹ náà gbogbo ẹni tó bá sì lè ṣe àwọn àjọsìn báyìí tó wá parí rẹ̀ tó sọ fọlọ́n pé wọ́n lọ wo ìkẹnuró tó mọ kẹnuró lónìí alhamis àbí lónìí alẹ́sìnẹ́yìn ọlọ́run ṣe nǹkan báyìí fún mi eléyìí ń dẹnu àtẹwọ́sọ́lù alimẹ́ṣirò ìfi nǹkan ṣàtẹ́gùn eléyìí tó bá ṣẹ̀rí àmọ́ ẹ̀dá tọ́ bákan náà ká gba ọjọ́ àràfà àti aṣúra àti tásúwá ó ń bẹ́ẹ̀ náà àwọn náfìlà ọ̀sùnyàm tó yẹ ká mójútó bákan náà ẹ̀ríkẹ́ nínú Ramadan à ń ṣe qiyamul layl qiyamul layl òun náà ni sọ̀látù tarawih àbí sọ̀látù tahajjud ó lè jẹ́ pé a ṣe lẹ́yìn sọ̀látù ìṣá ká tó sùn ó sì lè jẹ́ pé lẹ́yìn ìgbà tá a sùn la jí ṣe gbogbo àwọn sọ̀lá wá sí à ń ṣe nínú Ramadan ó wúwo lára ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n àwọn náà faradà wọn ti kò sì pa wọn wọn ò kú nítorí ẹ̀ àwọn náà sì rá ní pé àwọn róore nínú Ramadan oore yìí ọ̀gbọ́dọ̀ wá tán o pẹ̀lú títan Ramadan ẹjá tó máa jí lóru oore ńlá ń bẹnu kájí ṣe sọ láti lóru wọn kó ájú lọ ní ìdákanu mẹ́ta ti gbẹ̀yìn nínú òru ní ìgbà tí olúwa ẹlẹ́dàá wa máa ń sọ̀kalẹ̀ wá sí sọ́màlẹ́ ayé kí wọ́n máa ṣèbéèrè kíta ló fẹ́ pè mí kí n dá lóhùn ta ló fẹ́ tọrọ nǹkan kan lọ́dọ̀ mi kí n fún ta ló fẹ́ tọrọ àforíjì lọ́dọ̀ mi kí n foríjì àsìkò yìí wọ́n púpọ̀ ó yẹ kémi pẹ̀lú rẹ̀ ká gbìyànjú láti rí ká ń jí lásìkò yìí kódà kó ti sọ láti olùwé tìrì wa láàmú àṣìṣe gbà yẹn kéèyàn sáré pé òun forí kalẹ̀ sọ́lọ̀ nígbà yìí kéèyàn sì máa tọrọ ní ti máa ń fẹ́ lórí ayé àtàlùkìyàmà nígbà yìí báwo láti wá dásìkò náà mọ̀ tó bá ti gbọ́ àlùfáàjà rí máa ń yọ ní aago márùn ọgọ́jọ́ àtọ́jú mẹ́ẹ̀ẹ́dógún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó rọrùn sí ń wọ̀ níbi aago méje àsìkò tá à ń sọ̀rọ̀ rẹ̀ yóò máa bẹ̀rẹ̀ láti di aago méjì ààbọ̀ yóò máa bẹ̀rẹ̀ láti di aago méjì ààbọ̀ òru tọ̀ irú àsìkò yìí báyìí kò náà làsìkò tá à ń sọ̀rọ̀ rẹ̀ wàá jí láti di aago méjì ààbọ̀ òru sígbà tá àlùfáàjà rí ọyọ yẹn máa tọrọ gbogbo tó máa ń fẹ́ lórí ayé àtàlùkìyàmù máa forí kalẹ̀ fọ́nà níbẹ̀ yẹn tó ti gbé kọ̀ rọrùn o láti máa jí ṣe ṣùgbọ́n ẹni tó lọ́wọ́ bá bá fi rọ̀ lọ́rùn òrìn ńlá ni òrìn ńlá ni àsìkò tó lọ́wọ́ sọ̀kalẹ̀ wá sí sàmàlẹ́ ayé tí wọ́n máa béèrè ta ló fẹ́ tọrọ nǹkan kankan fún ta lẹni tí ń wá nǹkan kankan ṣe fún sọjá gbìyànjú láti jẹ́ pàwọn náà sàǹfààní nínú eléyìí báyìí jàmá àwọn àwà pálapàla àwọn àwà játijáti àwọn àwà rádaràda eléyìí tó ṣe pé à ń ti ẹjẹ́ apá wọn ti pátápátá lẹ́yìn Ramadan ẹjẹ́ apá wọn ti pátápátá lẹ́yìn Ramadan nítorí àmì pọ́lọ̀ǹgbà Ramadan náà rẹ òun náà ní kọ́ ọ dáa ju bó ti ṣe wà lọ ṣáájú kí Ramadan ò tó dé lẹ́yìn Ramadan. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọ̀rọ̀ náà ni a ti gbọ́ yẹn gẹ́gẹ́ bí ìbéèrè tí ó wà níwájú wa ní bíbáyìí wọ́n béèrè pé nígbà tí ẹ mẹ́nu fún wa nípa sítátù sawal wípé wọ́n wá ní báwo wa la fẹ́ ṣe pẹ̀lú àwọn obìnrin tó jẹ́ pé wọ́n ṣe nǹkan oṣù nínú Ramadan ṣé mẹ́fà yẹn ni wọ́n kọ́kọ́ gbà náà ni àbí mẹ́fà títí yẹn ẹlẹ́ẹ̀kejì ó ní pé àwọn tọ́lọ̀ ọba sọ nínú ayé alukóran kó ń bù wọn ní síyàmù náà Ramadan kan san padà lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tá a rè ẹni wà lórí ìrìn àjò sáwọn náà lè láǹfààní láti kọ́kọ́ gba sítọ́tù sàwà nítorí pé sàwà lò ní padà wá mọ́ wọ́n sì lè san Ramadan nínú oṣù míì sáwọn náà láǹfààní àti. Eh, alhamdulilayi gbogbo ẹni tó bá ti jẹ gbèsè Ramadan gbèsè ní ọ̀kọ̀ọ̀kọ̀ san padà náà kó tó di fọ́ gba ìjọ mẹ́fà nínú oṣù Ṣawwal nítorí pé ẹni tó jẹ gbèsè ọ̀ràn àyàn kì í yan náà sílà. alhamdulilayi rabbil alamin ọ̀rọ̀ lágbọ́n yẹn èyí àyà wá ń lé àtẹ̀yìn àti wa àtẹ̀yìn àbúrò wa lóbìnrin ẹni bá jẹ gbèsè nǹkan oṣù yọkọ̀ san mẹ́fà yẹn náà àbí ọkọ̀ sẹ́yìn tó bá jẹ ní gbèsè yẹn tí láti bí bàṣẹ kọlọmọdún ẹnì kọ̀ọ̀kan wa ládá ibà ní àdúró sí nítorí àsìkò wa àbí ọlọ́run bá kí ọ̀dà ń kó sànú wa ọ̀pọ̀lọpọ̀ rọ̀mọ́dún kọ́ ló ń jẹ́ àti láyé àti láàyè wa lórí dáadáa kọ́ ló sì jẹ́ kí a rí àǹfààní ọlọ́pọ̀lọpọ̀ jẹ́ níbẹ̀ dákun abẹ ọlọ́run pẹ̀lú orúkọ rẹ̀ tó ga jù àtàwọn ìròyìn rẹ̀ tó dáa jù abẹ kọ́ a dúró sí ẹjá pàdé àwọn